yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajílógbòmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí ó ń jẹyọ lọ́wọ́ báyìí ni pé oníbèrè béèrè obìnrin sì ni wọ́n ní ṣé lábẹ́ òfin sharia Islam ṣé ó tọ́ kéèyàn jìnnà sí ìmọ̀ kópa níbi ìjẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ikọ̀ elétíráàbù látàrí ìmọ́ra tó pè fún mímọ́ wọ ṣòkòtò eléyìí ò bá wọn. èkejì ó ní ẹni tó fi béèrè ìṣọwọ́ láti ìlú èkó kirikiri èèyàn abdulrahman abdulkadri wọ́n ní ṣé ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n wà báyìí wọ́n ti wá bímọ kan lẹ́yìn tí wọ́n bímọ kan tán ni wọ́n rí i pé ìyàwó ọ̀sán ń sáré ọ̀n sáré wọ́n á lọ ṣàyẹ̀wò wọ́n rí i pé àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyàwó fi hàn pé ss ni nígbà tí ọkọ sì jẹ́ bóyá bíi aa àbí as wọ́n á nítọ̀ wọ́n sì bímọ kan ṣé wọ́n kọra wọn sílẹ̀ ní àbí ọ̀nà wo ni wọ́n gbé gbà tọ̀ ìbéèrè. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. oníbèrè tó ṣe béèrè pé kó wọn kópa nínú sọ elétò ìtọ́jú aláàárẹ̀ tó ń bá jóbìnrin. E, aláàbò. ìtọ́jú ààbò àbí ètò ààbò. ètò ààbò náà ààbò olú. náà so sọtọ àbí ọ̀tọ̀ àkọ́kọ́ náà gbogbo nǹkan tó fi ìhòòhò síta hmm. gbogbo ntọ́lọ̀ ní kó gbé pamọ́ yóò gbé síta hmm. faramọ́ so nítorí pé ayé ayé náà ni ọmọ ṣe àti òun bẹ nípa má táàdì lọ bá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù. òkè aláǹfààní iṣẹ́ náà hmm. kí láǹfààní iṣẹ́ náà tá a ṣe tá a fi gbowó oṣù tẹ́lẹ̀ pé owó náà á ná tán owó ń ti tán káwó tó tán àbí kò tiẹ̀ tán táwa fi tán àmẹ́jọ àti ọ̀ràn rẹ̀ ọ̀tán á lọ bá pàdé ńjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù. Hmm, hmm. sàmúdà wá kí iṣẹ́ tó ń ṣe ọba fàǹfààní sílẹ̀ fún ọ láti jẹ́ pé o bóra rẹ láṣìírí o ò gbé ìhòòhò rẹ síta hmm. gbogbo ń tọ́lọ̀ ní pamọ́ o kalẹ̀ fáwọn tó fẹ́ fi kàwé ìròyìn so hmm. tí o bá ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà mẹ́. wọ́n bá jẹ́ kó fi àyè sílẹ̀ kó máa rìn òhò kó máa gbédìí rẹ̀ ta kó máa ṣe gbogbo islam ọ̀faramọ́ lẹ́yìn ìjọba oṣù jọ. tí wọ́n náà níyàwó ṣùgbọ́n ìyàwó àwọn yìí àwọn fura pé gbogbo gbà àwọn ọmọ tó bá bí ń sàárẹ̀ ìyàwó náà ń sàárẹ̀. Hmm. so àwọn wá lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ so àwọn á rí i pé ss ni ìyàwó obìnrin báyìí hmm. so àwọn sì ti bímọ kan ṣé àwọn lè kọ́lé àbáwọn lè kọ́lé àkọ́kọ́ ní ìsìn lẹ́yìn ìgbà tí ó ṣe pé ẹ ti sọ́ra lẹ̀ ẹ yẹ ẹ̀jẹ̀ ìyàwó yín wò títí tí ìyàwó fi wọlé hmm. ẹ yẹ ẹ̀jẹ̀ rẹ̀ wò ó fi di pé ń bímọ hmm. so wọ́n wá di ní ìsìn wá rí i pé dákúdájú níyàwó òní kúfọ̀ láǹdé ni ẹ wá lẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó ti late ẹ ṣe sùúrù ẹ gbà fọlọ́ ọlọ́run ló dá wa yóò dé ká gbára yan ká tó hmm. eléyìí ni tó à ń bẹ àmọ́ tẹ́ bá wá wò pé ẹ̀yin agbára yín ọ̀ka ẹ fẹ́ kọ́lẹ̀ à ń bẹ lọ́nkọ́ má burú eléyìí jẹ́ ìpàkíyèsí fún gbogbo èèyàn yòókù tó kù àsìkò tí ẹ bá lóbìnrin tẹ́ fẹ́ fẹ́ tẹ́ bá rọ́kùnrin tẹ́ fẹ́ jẹ́yàwó fún ẹ má jẹ́ kí gàràgàrà ó hmm. láti pé ẹ fẹ́ so igi ṣáájú kó tó di wípé ẹ wu ẹ̀jẹ̀ ní ipò lọ́wọ́ síra wọn. Hmm. nítorí kó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀jẹ̀ ọkọ ẹ̀jẹ̀ ọkùnrin yẹn kò ní bá ti obìnrin yẹn mu tí wọ́n bá fẹ́ra wọn. Hmm. bí kọkùnrin yẹn kó jẹ́ ss kí obìnrin wa jẹ́ as hmm. sòsẹ́ mọ̀ pé ewu ọlọ́pàdé ọ̀ràn hmm. sòmùgbà tí ss kọ́ bá pàdé as ewu pàdé ọ̀ràn. tó bá tún jẹ́ pé as àti as náà ni kò léwu lọ títí àti kò léwu lọ títí ó lè bí ewu. nítorí di eléyìí ká máa wo ká má máa fetí pàlàbà rẹ̀ gbàtí sọ́hábì kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó wá bí ànábì léèrè nípa ràkúnmí rẹ̀ ó ní ràkúnmí yìí mo fẹ́ filẹ̀ ṣé kí n sólókùn kí n fi síbi tí mo fẹ́ fi sí ni àbí kí n filẹ̀ kó máa jẹ lọ sí ọ̀tún kó máa jẹ lọ sósì kí n bọ́ lọ́ndúró anabi sallallahu alaihi wasallam ní sísọ ní kó so mọ́lẹ̀ kọ bọlọǹdù má sọ ọ lẹ pé kọ máa jẹ káàkiri kọ wá sọpọ bọlọǹdù. sọ hmm. yẹn ni pé wọn náà ń gbà tó fẹ́ fẹ́yàwó kò sí tó burú nù kẹ́ lọ wẹ̀ jára yín lẹ́jẹ̀ yẹn bá bára wọn mu. sọ bí kọjá pé aa ni wọ aa náà lóbìn alhamdulillah àbí aa ni wọ as lóbìnrin kò sí tó burú nù ẹlẹ́yìn náà lọ títì so gbogbo orí eléyìí ò da àmọ́ kì í ṣe pàrọ̀ kan àwọn baba ńlá wa ìjẹ́wò làwọn wò àwọn kìíní ìgbà táyé dáyé kìíní kan tó bá wá di ọ̀ràn mọ́wọ́ lọ́wọ́ wọ́n sọ pé àwọn baba ńlá rẹ̀ ọ̀wẹ̀ jẹ́ o so nítorí pé ńgbà tí ìwọ bá ti forí ara rẹ̀ tó bá lọ fi pé pàǹtí ọ̀ràn tọ́ràn wá di kọ́ ganmọ́ lọ́wọ́ ganmọ́ lẹ́sẹ̀ ọdájú pé nǹkan tó di kalẹ̀ ló forí ara rẹ̀ rò hmm. obìnrin tá a sọ pé ó ń bẹ nípò pé tí ìwọ bá fẹ́ ewu lè ti bẹ̀ ṣẹlẹ̀ ọkùnrin tá a sọ pé tí obìnrin náà bá fẹ́ ewu lè ti bẹ̀ ṣẹlẹ̀ òun náà rẹ ni tó ṣe pé jẹ wọn lè bára wọn mu hmm. tọ́jà pọ̀ náà ṣàyè tiẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́ọ̀ni rọrùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn láwọn ilẹ̀ òkèèrè nìyẹn o fáwọn tá à ń bẹ ní gbèrígbèrí bí àti jákèjádò ilẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight bákan náà lè lè mọ darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé omi wọ facebook ẹ máa fi ọládùnmí belò ẹ máa fi wá kí wọ́n fi ṣẹ́jẹ̀ ẹ sì rí èmi àti sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ sheikh kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ni mo mú ìpè ẹ jẹ́ kí n lẹ ìbéèrè eléyìí náà mọ́ ẹ má bínú o oníbèrè béèrè pé tí èèyàn bá ń kírun lọ́wọ́ tí èèyàn sì wà nínú mọ́ṣáláṣí ẹnìkan wá dé òun náà bá darapọ̀ mọ́yàn èèyàn ọ èèyàn di méjì téèyàn kírun bóyá èèyàn pẹ́ tẹ́lẹ̀ láti bá jàmá tó ẹni tó wá darapọ̀ mọ́yàn yìí òun náà gbà tó dó àyè kan iṣó bá wá àlùwalá rẹ̀ já ìran rẹ̀ bàjẹ́ ọ́ dá lọ títí tí ẹni tí ń kírun lọ́wọ́ fi kírun tán òun nìkan ló dá kí tán ṣé ládàjẹ́ mọ̀ ní òní ni àbí ládàá pọ̀ nìkan lòún dá kí. Eh, ó ti kọ́kọ́ wà ń pò pé òun ló ń dá sọ̀lá tirẹ̀ sí. gbàtẹ́nìkan dára mọ́ yóò tún fi ti di ìmáàmù báyìí. tó máa dẹ́ni tí wọ́n jọ ń ṣe sọ̀lá ti ti lọ sọ̀lá tó di tẹni tí ń dá sí. tó mm, o mm. túmọ̀ sí pé nígbà kan ó dá ìgbà kan ó di jàmáà ìgbà kan tún parí rẹ̀ lẹ́ni tó dá láti. èkó èkó sá. kí ni ìbéèrè yín. ìbéèrè àkọ́kọ́ mi ni pé lẹ́yìn àkàn pa wọn àti àkíkọ́ mi ẹ lọ́wọ́ mi gbọ́yìn dáadáa rárá aláǹfààní àti gbọ́yìn ketekete bóyá kí n bá gbọ́n sókè díẹ̀ sí kí ni ìbéèrè yín lẹ́ẹ̀kan sí. gbọ́yìn Hmm. nípa omi wọn lè pa ẹrú nípa ìdíje ọmọdé méjì méjì pàṣípàá nígbà tó kéré ẹni ìkejì ni pé kí wọn bẹ fún ọmọ tí wọn bá pàṣípàá yẹn rárá wọn kò gbé ọmọ tó jáde láyé wọn àbúrò tó ń gbẹgbẹ àti pé ìgbà kan olóògbé ti rí ọmọ pàṣípàá rẹ àbúrò tó máa ṣẹlẹ̀ fún ọmọ bẹ́ẹ̀ ìyẹn ẹlẹ́kejì ìyẹn ẹlẹ́kẹta ni pé àwọn tí àwọn bẹ pé àwọn bí ẹ̀gbọ́n àwọn nǹkan rẹ̀ ṣe kàn táwọn òbí ọba lówó lọ́wọ́ láti fi fún un ṣé nǹkan rẹ̀ lè pa ló bá pa ó lè rán fún un. pẹ̀lú ìjọba parí ẹ̀ sí àwọn tí wọ́n ń kà ní bábà tàbí àwọn ìjẹ́mìtì tó pé ọ̀gá tí wọ́n fà fún wọn ní àgbẹ̀wọ̀n lára ẹ jẹ́ kí n dá ìbéèrè yín dúró báyẹn àwọn èyí tẹ́ ìbéèrè gan stylishly ni mo ni mo gbọ́ wọn. ọlọ́run ní tí ó ṣe pé wọ́n pa ẹran àkíkọ̀ rẹ̀ tó fi dàgbà. tó fi pé bí ọmọ ọdún méjìlélógún. àkọ́kọ́ kò sí nǹkan tó ṣe nítorí pé òfin ọlọ́run dá lórí pé àkíkọ̀ yẹn wọ́n á pa fún ni. Hmm. Islam sọ pé kéèyàn dá àkíkọ̀ ara rẹ̀ pa. nígbà téèyàn bá ti sí ní ipò ẹni tí bàbá rẹ̀ bá pa àkíkọ̀. Hmm téèyàn fi wá di kọ́ dàgbà bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ tó sì ń kankan tó ṣẹlẹ̀ so ju yìí pé bàbá rẹ̀ ò rí akẹ́kọ̀ọ́ rẹ̀ pa lọ hmm. bàbá rẹ̀ ò tí kú bàbá rẹ̀ ń bẹ láyé bàbá tí ò lówó lánàá ó ti wá lówó lónìí hmm. so akẹ́kọ̀ọ́ yẹn kìí lọ lálọ gbé hmm. lópin ìgbà tó bá ṣe é pé nígbẹ̀ngbẹ̀yìn bàbá èèyàn padà lówó tó fi lè pa bàbá lè pa ní ìgbàkúùgbà tó lọ́wọ́ bàbá ní kó lágbára rẹ̀ wàyí o bàbá lè má lówó rẹ̀ náà títí tó fi pé ọmọ ọdún méjìdínlógún ṣùgbọ́n náà ti bò wọ́n láti di pé wọ́n ti lówó tó fi lè parọ́ àkíkọ̀ bẹ́ẹ̀ hmm. ìwọ kọ́ lọ pa kówó yẹn fún bàbá rẹ̀ kí bàbá rẹ̀ ó fi rẹran àkíkọ̀ yẹn kí wọ́n pa fún un. ilé ìjọba òṣèlú tó rẹ̀ náà bá gùn lówó ó lè fi ṣe nǹkan kan nínú tó gbèsè rẹ̀ hmm. látẹ̀yìnwá hmm. lẹ́yìn ìjẹba wọn á ní ẹni tí wọn bá wá pa àpíkọ fún kó tó fi jáde kú láyé kò sí tó ṣẹlẹ̀ ni wọn bìlẹ rẹ tó ń ti pé àpíkọ yẹn náà Hmm. so ṣùgbọ́n kan nínú ìlànà anábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí tí ó yẹ ká fi ráàrí hmm. oore ńlá sì ń bẹ tó lọ́ọ́ máa fi ṣe òbí tó bá pa ẹran àkíkọ̀ fọmọ rẹ̀ òun ládùn lóore yùn tó ti kọ̀ láti pẹran àkíkọ̀ fọmọ rẹ̀ hmm. eléyìí wàá mú ni mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa àṣà tí ò nítumọ̀ tí ò níláárí òun làwọn máa ń tẹ́ ẹ̀sìn tí múni ṣoríire fihàn fi wọkọ làláyé àtàlùkìyàmà ọ̀pọ̀lọpọ̀ kákún. Hmm. ẹ̀ríkì tó máa bímọ ní ìsìn eré bí wọ́n ti ṣe kó àwọn èèyàn lẹ́nu jọ ni wọ́n máa sá. sọ ìyànjú báwọn ti ṣe rí owó táwọn fi ránjẹ táwọn sì fáwọn èèyàn ah. àwọn ọ̀rẹ́ ń bọ̀ ah. àwọn alábàáṣe ń bọ̀ ah. àwọn agbá ń bọ̀ irọ́ burúkú. àwọn ẹgbẹ́ ń bọ̀. èyí bá ní so wa fi ìwọ̀nba tọ́rọ́kọ̀bọ̀ tó ní kó fi pẹran àkíkọ̀ kọ́ wá jókòó lè rẹ ẹran yín kọ́ ha kó fẹ́ni tó fún ní sàrà ń bẹ̀ kó gbẹni tó bùn lẹ́bùn ń àtìyàwó àtàwọn ọmọ rẹ náà jẹ́ yòókù kí ni tó burú ń kí ni tó burú ń wa ah, bímọ àní lè kó àwọn èèyàn lẹ́nu jọ ọlọ́ọ̀ni lẹ́yìn náà kó èèyàn lẹ́nu jọ àìkó lópin ìgbà tí wọn bá ti ṣe ń tọ́ta pẹ̀sìn ọlọ́run ọba nínú ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Hmm. ìjọba òṣèjọ wa ní ṣé téèyàn bá ti wá dàgbà tẹ́gbìn èèyàn bá mú owó tó bá fi bá pa kí ẹ̀gbọ́n rẹ̀ kọ́ ni wọ́n ní kọ̀bọ̀ pa ìyá rẹ̀ kọ́ ni wọ́n ní kọ̀bọ̀ pa bàbá rẹ̀ bàbá rẹ̀ ní ọ̀bọ̀ pa bàbá ọba sì ti bọ̀ pa ọ̀parí náà. ẹ̀ lọ́run salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. afọlájúmọ. ẹ ṣé o. náà ó jẹ àsọpọ rẹ. àmín. orúkọ mi sẹrífàtù abdulsalam látòkè owó dìbò wọn sọ. à ń gbọ́ yín mọ̀. mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ bàbá wa ni. pé kí ni. bóyá mo ra ọjà kan. Mhm. ǹgbọ́jà tí mo ra o nígbà tó wá yá ọjà ń wá lé owó àmì ìfẹ́ mi rà sọ̀wọ́ kò léwó ìgbàgbà ọwọ́ aléwó gbàrè sẹ́mi kíra tí ò léwó ó sì kù lọ́wọ́ mi. ṣé iye tí mo lọ rè léwó náà ní mo fà á ní tí mo lọ. alhamdulilayi àwọn náà tún bí yín náà léèrè béèrè pé nígbà tẹ ẹ rajà yẹn ní tẹ ẹ rà kápẹ́ ẹ rà ní àpò mẹ́ta ọlọ́run akádàrà pé lẹ́ẹ̀ma fi èrè <laughs> díẹ̀ lé lórí ní ìsìntẹ́fì máa ta ni àbákù mẹ́ta náà lẹ́sọ̀ pé lálágbàgàdà tí o bá ti mú àpò mẹ́ta ó lé wá ẹ̀mí ìta fún. tó òfin ọlọ́run sọ pé tẹ́ ẹ bá rajà ìtọ́jà bá ń wí iná lẹ́yìn náà máa tà. Hmm. tó bá jẹ́ pé ọjà yẹn ọba ẹ̀wọ̀n wo rẹ̀ lọ́wọ́ yín hmm. ẹ̀yin náà tà lọ́wọ́n. Hmm. tó bá sì bẹ́ẹ̀ dínwó lọ́wọ́ yín ẹ̀yin náà sọ Mm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ nanu káràkátà a lè tata jèrè mm. a sì lè tata sọ́ọ̀tì mm. ìtọ́lọ́run ti kọ pípọ́ ṣẹlẹ̀ náà ni torí délé ẹnìkan ò sí tí ó ní ẹnu ọ̀rọ̀ láti gbẹnu àtẹ́lù ipe o ń fún alọ́wọ́n <laughs> nígbà tí náà bá débi tí ti mí nǹkan náà bá kó pamọ́ tẹ́ẹ̀ fi sùn so ẹ̀ ń ta sọ̀ngbà débi tí a tún ti fẹ́ rà mí lẹ̀ bá kó ti wọ́n ẹ̀yin náà fowó lè tọ́ wà lọ́wọ́ yín kò sábúrú nu eléyìí. plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré láwọn ilẹ̀ òkèrè lágbàáyé zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ láìgbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà ẹ lọ́wọ́. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́ tí ń pè yìí. ìyá ló ń sọ̀rọ̀ látọ̀gbọ̀nsẹ̀. kí ni ìbéèrè yín. Ejọ jọ mo fẹ́ lè lọ́wọ́ àpá pé aṣọ tí èèyàn bá wọ̀ sùn mm-hmm. pé fi kírun láàárọ̀ lẹ́yìn ìbílẹ̀ lẹ́ẹ̀kejì mm-hmm. bí gbogbo obìnrin àtọkùnrin bá wà mm-hmm. ara wọn àwọn ẹ̀sìn Islam àwọn òbí ìyàwó yẹn àwọn wọ́n ń ta ọtí Eh, àwọn òbí ọkọ àwọn èèta ọtí ẹlẹ́sìn mùsùlùmí dáadáa ni wọ́n. ìyàwó yẹn dẹ̀ ni ó náà lẹ́sìn ògbó àwọn òbí rẹ̀ kàn jọ tí ni. bẹ̀ẹ̀ àwọn òbí ọkọ wọn wàá fi ẹwọ́ sí kí ọmọ wọn fẹ́ ọmọbìnrin yẹn torí pé àwọn òbí ìyàwó ń ta ọtí. pé kí lèèyàn lè ṣe sí i ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ ni aṣọ tí yẹn bá wọ̀ sùn sí yẹn lè fi ṣe sọ̀lá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yẹn lè fi ṣe sọ̀lá tó sọ̀rọ̀ lópin ìgbà téèyàn bá kíyèsí aṣọ yẹn pé ẹ̀gbin ò sí ń bẹ hmm. torí pé tẹ̀gbin bá ti ń bẹ lára aṣọ àgbọ́dọ̀ fi ṣe sọlá lẹ́yìn náà a tún wá kíyèsí ṣé irú aṣọ tá a wọ̀ sùn yẹn irú aṣọ tá a lè wọ̀ pàdé àlejò ni nítorí pé kọ́mọ̀jẹ́ pé ẹ̀sìn náà láà máa fi ọ̀bọ lọ ńlá hmm. máa fàbùkù kan hmm. nítorí pé tálejò bá ń bá wa tí ó bá wá bá wa ó lójú aṣọ tá a lè wọ̀ pàdé rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa láti fẹ́ bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ nígbà tá à ń ṣe sọ̀dá tó ṣe pé kò dáa aṣọ jákujàku tá a lè wọ pàdé àlejò hmm. náà lá lọ wọ pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. ẹ̀rí tẹ bá fẹ́ rí baálé àdúgbò yín hmm. ẹ múra dáadáa báwo wá lọ bá a lo yín ẹ wọ tìsàlẹ̀ àpàtì ọlọ́run tó wá jẹ́ ọba gbogbo àgbáńlá yìí. sòwò náà á kèsì aṣọwó la fẹ́ wọ́ pàdé rẹ̀. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ya bani Adama khudhu zinatakum inda kulli masjid. ẹ̀yin ọmọ anabi Adam Hmm. ẹ máa sọ̀sọ̀ yín dáadáa ní gbogbo ìgbà tẹ́ ẹ bá lọ mọ́ṣáláṣí. Hmm. àwọn olùmọ́ni kì í ṣe mọ́ṣáláṣí lásán lọ́lọ́run ọba ń bá wa wípé káwọ sọtọ́ dáa lọ tá a bá ṣe sọ̀lá torí kí náà hmm. ti torí rẹ lọ mọ́ṣáláṣí tá a bá fẹ́ lọ ṣe sọ̀lá lóye ìjẹ́bù sí jẹ́. ẹlẹ́kejì wọ́n ní ọkọ àtìyàwó wọ́n bá wà tó ti pé àwọn òbí wọn ń ṣẹ̀sìn ṣùgbọ́n àwọn òbí obìnrin àwọn ń tọ́tí so àwọn òbí ọkọ ọ̀wá wù àwọn pé kí ọmọ àwọn kọ́ fẹ́ ọmọbìnrin tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń tọ́tí hmm. kí ni tọmọbìnrin lè ṣe sí hmm. so ìbéèrè yín takora wọn sọ̀rọ̀ ẹ̀ sọ fọkọ àtìyàwó bí wọ́n ṣe jọ kọ àtìyàwó ara wọn nígbà tó sì jẹ́ pé òbí ọmọkùnrin ọ̀fẹ́ kọ́ máa tàwọn fẹ̀ hmm. àbí tó bá pé wọ́n jọ ń gbé nígbè tọ́pọ̀lọpọ̀ ń jọ ń gbé nígbè ti dídáràn eléyìí tẹ́sán Islam takò ẹni tí ò bá tí ìjẹ́pọ̀ bá fẹ́ ọ so igi fún un ọ lẹ́tọ̀ọ́ sí kẹjọ máa gbé pẹ̀lú ẹ̀ á ń bọ̀sibọ́sí pàmò apẹ̀rẹ̀ alọ́kọ̀ àtìyàwó ara wa ẹ sọ pọ́kùnrin kan àtòbìnrin kan tí wọ́n ń gbèrò láti fẹ́ra wọn àwọn òbí ọmọkùnrin yìí lẹ́sìn nígbà táwọn ọmọ òbí ọmọbìnrin náà sì lẹ́sìn ṣùgbọ́n ẹ̀sìn tí wọn ò tí ì gbé wọn débi kí wọ́n káwọ́ kúrò nídìí à àwọn òbí ọmọkùnrin àwọn wá láwọn ọ̀fẹ́ ọmọ àwọn kọ́ ọmọbìnrin táwọn òbí rẹ̀ ń tọ́tí kí lèèyàn lè ṣèṣì nítorí èèyàn ṣèṣin náà ni pé èèyàn pàrọwà fáwọn òbí rẹ̀ hmm. ọtí títà haram ni ni gbogbo owó tá a bá sì pa nídìí ọtí èèwọ̀ náà ni lábẹ́ òfin ọlọ́ hmm. káwọn náà pàtì nítorí pé ó ṣeé ṣe pé kéèyàn ti ń hùwà ọ̀ràn èèyàn pàtì nítorí nítorí pọ́gbọ́ hmm. bọ́lá wọn bá ṣe léèwọ̀ kọ́ wá pàtì nísìnyí nígbà tó gbọ́ pé ọmọ òun lè ti torí rẹ̀ má rọkọ̀ bẹ́ẹ̀ ni nítorí pé tí yóò náà bá wa burú tí ń bẹ́ẹ̀ ń di kọ́mọ ìyálé mọ́sú kọ́mọ rílé ọkọ lọ àti kọ́mọ orílé ọkọ lọ. lọ́wọ́ pé tí òfò táwọn ń ṣe náà ni ọba kó bá wọn káwọn kúkú pàtì mm. àǹfààní wo lẹ́yìn rò pọ̀ wà nù ká máa tọ́ ti gbaná rí mm. ẹ̀yin tẹ̀ ń ta nǹkan tí mórí àwọn èèyàn dàrú mm. ẹ̀yin tẹ̀ ń ta nǹkan tó ṣe pé mú káwọn èèyàn máa ṣèṣe ẹni tí ọ̀lọ́pọlọ mọ́ ṣé ń tọ́ da ṣé ń tọ́ da ọlọ́run ọba sọ títí tà léwọ̀ mímá Hmm. ní máa ràn wọ́n lọ́wọ́ láti ráyè lò fún ọtí títà hmm. ọtí pípa gbogbo ìwọ ni kọ́dà ìgbọ́dọ̀ bá wọn gbé ọtí lọ síbi tí wọ́n máa ń gbé lọ. Hmm. so èèyàn á jẹ́ pé ń tà islam rẹ̀ yẹn kò lápá lọ títí náà lọ fà á ló fi jẹ́ pọ̀ rọ̀ lọ́rùn láti máa tọ́tí. nítorí lè ṣe náà ni kò sí wáàzí fóbi rẹ̀ kan pàtì. hello. hello. ó kọ́ ibi ẹ̀sìn pé kí lorúkọ yín àti iṣẹ́ tí ń pè yín. ẹ lọ́hùn. ibrahim kùdù sọ̀rọ̀ kan mi lásìkò. náà máa ń gbọ́ yín. àwọn tó máa ra ilẹ̀ kalẹ̀ mhm. tó máa ra ilẹ̀ kalẹ̀ mm. tó tó máa tó dìgbà tó wọ́n ṣé ìyẹn náà bá wọn wí náà tó káwọn náà máa kéèyàn máa ṣèṣe ibi bẹ́ẹ̀ ni àbí ilé ìyẹn lè ra ilẹ̀ kalẹ̀ tó wáyé ìgbà nígbà tí wọ́n mú un. alhamdulilayi ẹ̀sìn islam ó sì léwọ̀ ibi ká ra oúnjẹ kalẹ̀ hmm. ká wá kó pamọ́ ká máa fi sùn gbà tí ọba wọn. oúnjẹ àti tó ṣe é pé òun fúnra ara rẹ̀ kì í sóúnjẹ àmọ́ yóò padà dóúnjẹ. Hmm. àti nǹkan tó ṣe é pé wọ́n á máa fi tóúnjẹ ṣe bí iyọ̀ hmm. bí ata gbogbo eléyìí Islam ṣe léwọ̀ pé ra kẹ́ kó pamọ́ kẹ́ máa wá fi sùn gbà ọba wọn torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní la yahtakiru illa al-khati' ẹnìkan ò ní máa kó ọjà pamọ́ kó máa fi sùn gbà tí ọgbà wọn àyàfi aláṣìṣe tó jẹ́ pé ọ̀dájú aláṣìṣe ni. ìyẹn kíkọ̀ tá anabi sallallahu alaihi wasallam yìí ọwọ́ mm. ayé ni látàrí kí wọ́n bi léèrè nípa epo mm epo zaitun nǹkan kan táwọn èèyàn lè máa kó pamọ́ epo táwọn èèyàn fi ń ṣe oúnjẹ anabi sallallahu alaihi wasallam ní ẹnìkan ò ní kó oúnjẹ pamọ́ kó máa fi sùn gbàtí ọba wọn hmm. àfàlásìsì ojúlówó aláṣìṣe. tó hmm. bẹ́ẹ̀ náà ni táwọn náà máa ń kóró àwọn epo tí wọ́n á náà pamọ́ epo pupa ráìsì lẹ ń kó pamọ́ òróró lẹ ń kó pamọ́ ìlúbọ lẹ kó pamọ́ gàrí lẹ kó pamọ́ ẹ ti ń sun pé kó di nǹkan tí ọ̀wọ́n gógó tó wọlé ó fi wá gbéra débi pé agbára àwọn mẹ̀kúnnù ò ní ká mọ́ hmm. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣẹ lọ ọ̀sẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá hmm. torí akramakumullah tó bá ń pè símẹ́ǹtì lẹ́ bá rà pamọ́ ẹ rà pamọ́ kò sí wàhálà ńbẹ̀ páànù kan lé lẹ rà pamọ́ ẹ rà pamọ́ kò sí wàhálà ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tẹ́ sì béèrè nípa rẹ̀ ẹ lè rà lẹ́jọ́ rẹpẹtẹ kẹ́ rà pamọ́ kẹ́ fi máa wo ìgbà tí ilé ọ̀bà dé ibi tẹ́ ẹ ra lẹ̀ sí yẹn sílẹ̀ yẹn ó ti gbé owó sórí pẹ́ẹ́lí tẹ́ fi máa tà hmm. kò sí nǹkan tó burú nu eléyìí hmm. àmọ́ kẹ́ ẹ wá mọ̀ wípé ẹni tó ra ilẹ̀ hmm. lórúkọ pòǹfẹ́ máa fi ṣòwò ẹni tó ra léjọ lórúkọ pòǹfẹ́ máa fi ṣòwò ọ̀nà ìyàtọ̀ sónígbà wóróbo tó náà ra àwọn agbá sórí àtẹ rẹ̀ lórúkọ pòǹfẹ́ máa tà bónígbà wóróbo ti ṣe yọ zakat bẹ́ẹ̀ náà lẹni tọ́ra lẹ́jọ́ tọ́ra lẹ́jọ́ ló kọ́ pòǹfẹ́ máa fi ṣòwò títà rírà òun náà ṣe yọ zaka rẹ̀ hmm. yàtọ̀ sẹ́ni tọ́ra lẹ̀ pòǹfẹ́ máa fi háyà hmm. yàtọ̀ sẹ́ni tó ra lé tọkọ lépò nfẹ́ máa fi háyà hmm. inú owó híháyà yẹn lẹ́tì máa yọ zakat àmọ́ ilẹ̀ gangan ni mo fẹ́ máa tà tí n tún máa rà ilé gangan ni mo ń rà tí mo ń tà eléyìí lára ilé yẹn ẹ máa yọ zakat rẹ̀ wọ́n wòye tílé bá jẹ́ ẹ yọ zakati rẹ̀ hmm. wọ́n wòye tílé yẹn bá tilé jẹ́ lọ́dún yìí ẹ yọ zakati rẹ̀ tó hmm. tẹ́yìn náà bá ti mọ bẹ́ẹ̀ kò sí wàhálà. Hmm. jazakumullahu khairan ni plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ máa ń gbàgbé pé ẹ lè máa wà ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọládùn níbi lè wá ẹ sì rí èmi àti iṣẹ́ yìí bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete ẹ lọ́wọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. abdullahi ni láti ṣe abógun wọn sọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo à ń gbọ́ fídíò kan. kí ni ìbéèrè yín gangan ní pàtó ẹ lọ sí ìbéèrè yín ni kò sí tọ́kàn wa pẹ̀lú bí tẹ́ ẹ ti gbọ́ nǹkan kan. ok olùkọ́ ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ mhm. ó wá ń ṣàlàyé fún wọn nípa ètò ìgbéyàwó ó wá ní tí bàbá ọkọ bá ti sọ fún àbàbá ìyàwó bá ti sọ fún ọkọ yìí pé mo fi ọmọ mi fún ọ mo sì gbà tọkọ bá ní mo gbà ó ti di ẹlẹ́tọ̀ rẹ̀ nam akẹ́kọ̀ọ́ kan wá sọ pé òun ọ̀gbọ́ àlàyé yẹn yé olùkọ́ wa ní òkè káfíńsì rọ pé lápẹẹrẹ ìwọ abilà o. hello ìbéèrè yín ẹ ti ń fàágùn púpọ̀ jù ẹni tí ẹ fẹ́ mú jáde gangan ni kẹ́ gbìyànjú àti bá mú jáde torí àsìkò ẹ mọ̀ pé afẹ́fẹ́ orí afẹ́fẹ́ la wà afẹ́fẹ́ yìí náà ni a sì ń tà là ń rà plus two three four zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ má bínú o torí àsìkò ni. hello. hello. Hello, salaam aleykum. Wa aleykum salaam wa rahmatulah. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Ẹ kò ní báyìí ló sọ̀rọ̀ láti Ìlọrin. Hmm, kí ni ìbéèrè yín? Ìbéèrè wa ni pé èèyàn ṣètò láti lọ́wọ́. Hmm. So ó wá débi àyè sùjúdù, ó wá ń ṣe méjì pé bóyá òun ṣe sùjúdù méjì. Hmm. Ẹyọ̀ kan ló ṣe so ó wá ń ṣàpáyà lọ́wọ́, ó wá padà lọ sí orí sùjúdù yẹn. Bẹ́ẹ̀ni yóò ṣe sùjúdù sáwùl after bí ẹ̀ bá ṣe àtàyà tó bí ẹ̀ bá sára náà, náà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì economic perspective ló yí pé tí èèyàn bá tí bí wọ́n ń dààmú àwọn ọmọ ìyá wa nílùú kan kọ́ńtì kan bí wọ́n ń pa mùsùlùmí wọ́n ra mùsùlùmí lè mọ̀ tó nítorí nǹkan tó wá jẹ́ ètò ọrọ̀ ajé wọn nílùú yẹn tó ká máa èyí pé wọ́n lè máa bọ ikọ́ tẹ̀ pé kí wọ́n máa yọjú wọn jù kọjá ẹ̀ta náà wọ̀ lórí ìgbà bíi pé tàn ẹ máa tàfẹ̀ sí mọ́ ẹ máa ra. alhamdulilayi àkọ́kọ́ ni pé téèyàn máa ń ṣe sọ́lá téèyàn wá jẹ́ pé nínú sọ́lá ti rẹ̀ ó ń wo pé sí ẹ̀mejì ló ń forí kanlẹ̀ mìíràkẹ́rà ti parí abẹ́ ìkan ló ń forí kanlẹ̀ ó wá fi lọ sí orí tashahhud ó ń ṣe tashahhud lọ lọ́ rí i pé kóun tún forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì kóun lè bá àmúyẹ méjì yẹn kó ń bẹ̀ nítòsí yẹn tó dáa ni yóò padà yóò tún á tún tashahhud ṣe ẹ̀yìn ìgbà náà yóò sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé pọ́ùn ti ṣe àfikún nínú sọ̀láàtì òun látàrí ìgbàgbé àti iyèméjì tó ṣe òun hmm. yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà. ìsìláàmù ti wá kò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ jìnnà sí àti ra ọjà báyìí àtọjà báyìí nítorí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lópin ìgbà tí wọn bá mọ̀ pọ̀ bá láǹfààní bẹ́ẹ̀ ẹni sọ pé kọ́ mọ́ra wọn láǹfààní ní ìsinmi kọ́ jẹ búrẹ́dì ẹnìkan ní kọ́ mọ́ jẹ búrẹ́dì mọ́ <laughs> nítorí pé bàbá tí ń ṣe búrẹ́dì yan ọ̀tá bàbá wa ni òṣìṣẹ́ lómi tí ń ṣe búrẹ́dì ẹ sì ẹ sì máa wo nǹkan bẹ́ẹ̀ búrẹ́dì òun ló ṣe mutí wọ́n máa fi sun mutí ni so pẹ̀lú bùkátà rẹ̀ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ islam làwọn ń ṣe islam tó wà lórí kìtàbọ̀ sunna èyí hmm. sì islam tó yẹ pé nìkan rọ ideology kan sáwọn kan lórí hmm. ipe ẹgbẹ́ táwa ń ṣe o àti fẹnu ko fífi ká boycott ọjà kan báyìí kì í ṣe ẹgbẹ́ làwa ń ṣe ẹ̀sìn làwa ń ṣe ẹ̀sìn tá à ń ṣe qala Allahu qala Rasul. hello. wàhálà wàhálà. wàhálà ìgbọ̀nsẹ̀ láwọn rọ́ṣùn ti là ó kọ́ ibi Ẹ̀mí Kazeem láti Ìgàbọ̀rin. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé tẹ̀lé àtakò píkítọ̀ yíyọ láyọ fọ́tò Muslim. Mhm. A sì máa ń rí àwọn lẹ́tọ̀ àwọn dọ̀kítọ̀ wa tó máa ń jẹ́ fídíò. Náà la ní ká bẹ́ẹ̀ pé ìràwọ̀ ni Islam kan tẹ̀lé Ìsìlámù kan sí èyí mi náà. Àwọn ìtẹ̀yìn rí tẹ̀lé ń gbọ́ wà sí. Eh, àwọn olùmọ̀ wa sọ àkọ́kọ́ kìí sàn àlàyé fídíò káàbà wa pé nísìn wọn náà yà fídíò hmm. kìí sì sàn àlàyé ara wa fọ́tò bí eh, eh, atọ́kùn ètò nísìn ó ní tẹ́ bá wo orí Facebook <laughs> ẹ lọ rí àwa méjèèjì tá a wà lórí ètò lẹ́mi mo ní kọ́ ọ̀yà. rárá o tí wọ́n lọ lọ gbé ìgbéni síwájú tó ti pé ọbẹ̀ máa gbé sórí màmí mọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. <laughs> ẹ̀yin kọ́ lẹ bẹ̀ mí. ìyàtọ̀ ń bẹ. Mm-hmm láàrin fọ́tò tí wọ́n yà tó dúró àti fọ́tò tí ń lọ. torí àwọn olùmọ̀ sọ pé tó bá tán tẹlifíṣàn hmm. yóò máa fa àwòrán hàn àwòrán tó bá tún fi hàn gan kò ní dúró hmm. yóò máa lọ ni hmm. ìgbà tí ẹni tí ń sọ̀rọ̀ rẹ́rìn gbàdé ẹni tí ń sọ̀rọ̀ fajúro gbàdé ẹni tí ń sọ̀rọ̀ dìde gbàdé ẹni tí ń sọ̀rọ̀ jókòó gbogbo ẹni wọ́n máa fi hàn bí ẹni dúró níwájú díngí yàtọ̀ sí fọ́tò tí wọ́n yà kalẹ̀ tó ṣe pé ó mú ọ mára pípa ni tọ ní o bá fi máa sọ pé ìyànjẹ ò sínú fọ́tò bó bá ti jókòó lọ́ọ̀bà rẹ̀ hmm. sọ eléyìí làwọn olùmọ̀ sọ wípé ọ̀rọ̀ nípa fọ́tò báwí jù tó ń ti pé tá a bá tún lè yẹra fún ti fídíò náà ọ̀dà. Hmm. hello ìyá ó ti ó ti rèé. Ah, plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Àwọn olùdó ló ń sọ̀rọ̀ láti hmm. tó ló gbọmọ̀ṣọ́. Ẹ káàbọ̀ sórí ìṣòro. Ẹ dákun bí ìfún fẹ́ fi dọ̀tí wa ni pé ìgbà tí wọ́n ti ní ká mọ̀ lọ Jumat every Friday nìkan. Hmm. A tún ara àwọn alágídí kan tó ń sọ pé àwọn ò ní kírun pé COVID nineteen ti fún wa ń ta. Hmm. Ǹjẹ́ ṣé kí wọ́n dẹ̀ sọ fún wa pé táàbà ti sọ kìlọ́ọ̀tì mẹ́ta léra wọn pé wọ́n sọ ti kú mùsùlùmí ní kí ni kọ̀ndíṣà tá a gbà wọn eléyìí sí ẹkùṣẹ́. ọ̀dà ẹ ṣé o sọ̀rọ̀ ní lẹ́yìn ìgbà tí wọ́n ti fún aláǹfààní ká máa lọ sí mọ́ṣáláṣí ká lọ sí sọ̀lá tó fi dórí sọ̀lá tó jùmọ̀ àti sọ̀lá tó láyé ìdìbò àwọn ẹ̀rọ ọlọ́run ti ṣe ṣe wọn la tún ara àwọn alágídí kan táwọn sọ pé tọ covid nineteen sì tún wà ń ta àwọn ò ní lọ sí mọ́ṣáláṣí ń ta wọn ẹ̀yin náà ti bá wa pè wọn ló kọ́tọ́ yẹ wọn ní àwọn alágídí àwọn alágídí wọ̀nyẹn ẹ̀ rí i pé ọ̀bùn hmm. ó rí kú ọkọ̀ tìrànmá torí hmm. tẹ́lẹ̀ náà kò ní wẹ́wẹ́. kò ní ká ṣe. ẹ̀hẹ́n wọn alẹ́ ni tí wọ́n bá máa soge fún ti kú. Ah. àwọn eléyìí bẹ́ẹ̀ bá wádìí wọn tẹ́lẹ̀ náà àwọn èsì lọ. Hmm. ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀jẹ́ di mùsùlùmí ni. Hmm. covid nineteen tí wàá dé onítọ̀ jùmọ̀jẹ́ ń ah. sinmi <laughs> covid jẹ́ ń sinmi. abẹ́rẹ́ rí nǹkan kan so àwọn tí wọ́n lọ́nà wọn bá sin rárá ni. Eh, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó dàbí èyí sísí àwọn èèyàn náà ní láwùjọ wa gbà mí. wọ́n àwọn àsọpẹ sáwọn mùsùlùmí sì wà ń bẹ ǹjọ́ pé tá a bá kọ́ mọ́tíláṣí wọn máa mójútó. Hmm. wọ́n á ní ẹ ẹ àwọn bíi mélòó náà wà kankan ọ̀dà ẹ̀yìn bíi mélòó tẹ̀ wà yẹn á kọ́ mọ́tíláṣí fún yín inṣàlá ṣùgbọ́n bó ń tẹ̀sí sọ láti ní sí. tọ́ níbo lẹ́ máa tẹ́ni sí tẹ́ẹ̀fì máa ṣe sọ láti ní sí. ó ní ẹ kálukú ẹ níbi bá ń ti wọ́n kàn sọ ni wọ́n èsì náà. láàhìláhà ìlú. èsì náà mọ́sálásí ẹ̀kọ́ sílẹ̀ fún wa tán láwọn sàṣà láti rọ́. láàhìláhà ìlú. mọ́sálásí ẹ̀kọ́ sílẹ̀ fún wa tán láwọn ṣẹlẹ̀ látòrò kọ́dírì. mọ́sálásí ẹ̀kọ́ sílẹ̀ fún wa tán máa ṣe bídíà oríṣiríṣi mọ̀lúdì. àwọn ẹ fi hàn wá èèyàn méjì tó gbé covid nineteen nù mọ́sálásí láti ìjọ tán ti ní káwọn ẹrú ọlọ́wọ́ máa ṣe. kọ́dọ̀ èèyàn kan. ẹ tẹ̀ ṣe méjì. <laughs> zero nine zero five one six four. wọ́n ní wọ́n sọ pé téèyàn bá pa jùmọ̀ mẹ́ta tí kò ti kó nu islam kò rí bẹ́ẹ̀ o. Hmm. ìtànàbí sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá fi lè pa jùmọ̀ mẹ́ta tí hmm. ọba Allahu ala qalbi náà bó fi èdìdì di ọkàn rẹ̀ kò ní gbọ́rọ̀ tó wúlò kó fi ṣàǹfààní kò ní gbọ́ ọ̀rọ̀ nípa tó lè ṣẹlẹ̀ṣẹ̀ kó jìnnà sí so nítorí di eléyìí tí ẹ bàjẹ́ ìtumọ̀ rẹ̀ nù ẹni tó bá ti lè pa jùmọ̀ mẹ́ta tí tí ẹ bàjẹ́. láyé láyé lẹ́nu náà hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè yìí. àbúrò àtàwọn ló ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́. láti Ọ̀yọ́ kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé aláwọ̀kọ́ ni wípé ìgbẹ́ tí a bá rí ẹnìkan bóyá ó mm-hmm. gba owó èlé wọ́n mm-hmm. wá fẹ́ pa dúkìá rẹ̀ láti san owó yẹn mm-hmm. fẹ́ wá jẹ́ wípé ẹnìkan wá jáde wípé òun fẹ́ ràn lọ́wọ́ pé kò ní ẹ̀fẹ̀ yàtọ̀ pé ọba ràn lọ́wọ́. alákọ̀ọ́kọ́ ni. ẹ̀kejì. ẹlẹ́kejì ni wípé tí o ní kọ́sù tó bá ṣe imam. Mm-hmm. tá a wá so sáfù pẹ̀lú àtọ́nílé àti oníkọ́sù yẹn náà. wọ́n wá sálámà ní rákẹ́lẹ̀ kejì. Mm. àwọn onílé o pé àwọn dìde á pọ̀ parapọ̀ láti tán ṣe jàmáà yẹn pé ni àbí ọ̀kọ̀ọ̀kan náà yẹn á sì bá pàdé sọ̀láṣí wa. ọ̀dà tó tún pé mẹ́ta àbó ti tán tó ó ti tán nù. alhamdulilayi wọn lẹni tó bá yáwó èlé owó èlé wọn á dọ̀ràn sí lọ́rùn ọwọ́ hmm. afẹ́ ti torí ta dúkìá rẹ̀ kó lè bá rí owó èlé yẹn san hmm. so ẹnìkan wọn á jáde pé wọn ràn lọ́wọ́ tí ó fi rówó yẹn san kó má wulẹ̀ ta dúkìá rẹ̀ hmm. ṣé ń tọ́ da ló fẹ́ ṣe àbí báwo àìdá o torí lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ni wa ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti ṣe dáadáa ẹ ran ara yín lọ́wọ́ lórí àti payọ̀ lọ ẹ máa ran ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti àti takòfin ọlọ́run tẹ́bọ́lọ́run ti sọ pé ẹ má jẹ́ wéèlì ẹ má gba wéèlì ẹ má fún yàn lọ wéèlì ọlọ́run ti tún fi yé wa ó ní yamhaqullahu rìbá rìbá máa kó parun bá dúkìá òun á fẹ́ dàn wò torí pé dàn wò ló bí ọ̀kẹ́rẹ́ hmm. òun fẹ́ wo ohun tí ètò hmm. òun bá tiẹ̀ yáwó ilé òun àṣẹ ní kìnnì ní ti fi ṣèyàn wá rí gbàtọ́ wá rí i kóun lè bàa jẹ́ àrífikọ́gbọ́n àríwòye fara yòókù mm. sọ ẹjọ́ lọ ta dúkìá rẹ̀ mm. tó bá ta táwọn èèyàn bá ń sọ fún pé ah olówó àtijọ́ yóò lè máa ròyìn fún wa ntọ́ fà tó ń fi dì bẹ́ẹ̀ mm. ẹ̀yin náà ẹ má ṣerú ẹ̀yin náà ẹ má dánwò ewu bẹ́ẹ̀ olóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run bí yẹn bá fi sípàlàbà rẹ̀ yìí máa bàjẹ́ fún yẹn ni o wọ́n wá lọ́ọ́ ràn lọ́wọ́ ipò ọba sanwó eléyìn Islam ò ó lè ràn án lọ́wọ́ tó bá jẹ́wọ́ tó jẹ gbèsè tí ò sí lè ń hmm. islam fẹ́ kẹ́ ràn yàn lọ́wọ́ bá hmm. ó lè ràn yàn lọ́wọ́ tó bá jẹ́ pé ó gbé ó ṣe abàyàgbàgbà láti bẹ́ẹ̀ nìkan san gbèsè tí ń bẹ lórí tiẹ̀ tí ò sí lè ń hmm. òun náà wàá lè sánmà ó lè ràn án lọ́wọ́ so àmọ́ pé owó èlé lọ́lọ́ gbà ọ wá fẹ́ tẹ̀rì ọ wá fẹ́ ràn án lọ́wọ́ eléyìí takò ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dà tó ṣe ìmáàmù fún wa nínú sọ̀dọ̀tò jama'a. nígbà tó bá sálámù táwa tá a fi tá a wà ń lé ṣé àwa náà tiẹ̀ nìkan wá sí pé máa bá wa bá yòókù lọ ni àbí kálukú ọ̀dà tiẹ̀ pa yọ̀ọ̀dà tiẹ̀ parí. Hmm. ìbéèrè tẹ̀sí yẹn pàtàkì gan. àwọn èèyàn sì máa ń já sínú àṣìṣe rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè láwùjọ wa. Hmm. sọ̀rọ̀ ìdíkẹ́ tí arìnrìn àjò bá ti lè ṣe lè máàmù fún wa tóun ti sálámù àti ẹ̀ tó ti parí ìgbà tó yẹ káwọn parí sọ láti wá lábàá tó bá Allahu Akbar ẹnìkan tó bọ́ wájú yóò tún di lè máàmù mi eléyìí ta kò fi ọ lọ. Hmm. tí ẹni tí ń ṣe lè máàmù fún yín tó bá ti sálámà tó ń já rìnrìn àjò tó kura ká méjì méjì fa wà. ìtawọ̀ hmm. ṣe ni pé oníkálukú wa yóò da tiẹ̀ parí láyé rẹ̀ hmm. oníkálukú ọ̀ da tiẹ̀ parí láyé rẹ̀. àyè bá a mọ̀ ó lè jẹ́ pé mọ́ṣáláṣí yẹn àwọn obìnrin náà ń bẹ táwọn náà tò sí jàmáà gàgà ń bẹ láàrin ibi táwọn ọkùnrin àtàwọn obìnrin wà hmm. àwọn lè má láǹfààní àti máa ń tọ́sẹ̀lẹ̀ pé bóun lè má mú ṣe sálámà rákà méjì hmm. kó tó di pa bẹ̀rẹ̀ ẹrú sọ láti yẹn ẹ hmm. ti sọ tí gbogbo èèyàn gbọ́ pé arìnrìn àjò ni lè má mú o táwọn bá ti parí rákà méjì wọn tó ń sálámà ó ní kálukú ó dìde kó mú rákà méjì tiẹ̀ tó kù wá. ṣé uh, lábẹ́ ìbéèrè wọn àkọ́kọ́ lẹ́yìn tí oní tó yá wèlé bá ta dúkìá rẹ̀ fi san wèlé tán tó yanjú ẹ̀ tán tó bọ́ tán ṣé wọ́n á lè ràn lọ́wọ́ pé wọ́n fún un lówó láti bẹ̀rẹ̀ okòwò kan àbí kejì báyìí. lẹ́yìn ìbéèrè mi ìtùnú. fáwọn pé ó ti ta dúkìá rẹ̀ ó fi yanjú ntọ́ lọ kóra rẹ̀ sínú rẹ̀ ntọ́ wá kù lọ́wọ́ rẹ̀ ò tó nǹkan kan ikú hmm. káká lókù tí ó fi máa ṣayé tí ó fi hmm. máa jẹun hmm. kò sí nǹkan tó burú nígbà yìí káwọn ọmọ ya rẹ̀ mùsùlùmí wọn á ṣùgbàdì wọn ya lówó wọn bùn lówó hmm. àmọ́ owó tí o tún ṣèlé o àtàrí pé mùsùlùmí mi náà eléle ló náà o eh, owó tí e ṣèlé owó tó dáa tí ò lélẹ̀ nu wọn á ya hmm. wọn bùn hmm. wọn á ṣe wáàzì fún wọn tún padà sí di owó lè yí ọmọ o ìyá tó mú ọjà kọta wọn tún padà sí di rẹ mọ o o náà pé wáàzì tiẹ̀ ti ṣera rẹ fún o ti ṣera rẹ fún o ẹ lọ́hùn. Hello. Hello? aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yìí. abdulwayi ló ń pè láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. táwọn mo máa ń gbọ́ táwọn eh, èèyàn máa ń sọ ńlẹ̀ yorùbá yìí pé bí òkú bá kú wọ́n máa ń hmm. pàdé ọ̀nà sáré. wọ́n máa ń pàdé. gbogbo ẹlòmíì gan ẹ eh, ni mo gbọ́ táwọn yorùbá máa ń sọ. naam ẹlòmíì ẹ ṣé pé lóòótọ́ ni àbírọ́ ni àbí. pé tí bẹ́ẹ̀ nínú islam àyíkó àbírọ́ náà. àti gbọ́n yé bá wọn. alhamdulilayi ìbéèrè tẹ ṣe hmm. ẹ béèrè nípa àṣà tí ń bẹ lẹ́nu àwọn èèyàn ni pé tí òkú bá kú wọn máa ríra wọn ẹni tí wọn máa tún sọ̀rọ̀ pé àwọn ríra wọn báyìí àwọn ń bára wọn sọ̀rọ̀ wọn ti pàdé lọ kò sí pàdé kankan kò sí pàdé kankan so tẹ bá ti kó ti parí oníkálukú ni wọn máa dára rẹ̀ rí. Hmm. oníkálukú náà máa dá gbádùn tiẹ̀ rí hmm. oníkálukú náà máa dá ya tiẹ̀ jẹ kó tó wá díjọ́ gbẹ̀ndàlùkìyàmù táwa fojú kan ní ara wa. Hmm. wàyí o nípa ní gbangba gbẹ̀ndàlùkìyàmù yẹn gan la ansaba baynahum yawma idin wala yatasaalun ìjẹ́ bí òní sí láàrin wa mọ́ ọjọ́ oníkan sì ti béèrè ẹlòmíì níjọ yẹn kó tó di pọ́lọ̀ wọn bá ṣèdájọ́ gbàtọ́ màlìjánà bá ríra rẹ̀ lálìjánà bá náà láwa mọ̀ wá wára wa lágbájá ńkọ́ ọ̀tàmẹ̀dọ́ ńkọ́ tó bá pàlìjánà lónà bá bọ́ sí kẹ́rìíra yín tó bá sì wàá náwó fi hàn mm. ọlọ́run dàkú mọ́ sí wa lọ́ọ́ máa náà. wàyí o nínú àlọ́ yorùbá sẹ́ máa ń pa fúnra wọn òun náà ní pé bàbá dán báńkì màmá mi <laughs> báńkì bàbá mi kìnìún kan tó ti kú láti ogún ọdún bó mm. délé kó kílé bó ọdún ọdún kọ̀ọ̀kan náà gbogbo àwọn arọ́ burúkú àlọ́ àlọ́ kan tí ò wúlò àní kò sin lọ́n gidi láyé kó tó lọ kó ṣe islam lójú méjèèjì kó tẹ̀lé tà nàbẹ̀wò muhammed sọlọ́lá àdìsílẹ̀ kọ́ ọmọ bá kábàámà nígbà tá a tún ṣe òṣèṣe má. ẹ lọ́run. Hello. Àwọn àdúgbò àwọn tó wọ́n ń kàṣọ. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ ibẹ̀ tí ń pè yìí. Ibrahim láti Èkó Adam. Kí ni ìbéèrè yín? Ẹ̀mi ìbéèrè mi aláwọ̀ ni pé ṣé tọkọ ìyàwó tó bá bímọ tó bá bímọ ṣé wọ́n àwọn ọmọ wọn kiri wọ́n lè ra bí àwọn tẹ́lí bí rẹ̀ nínú ilé wọn fún àwọn ọmọ yẹn láti máa ṣe bí àwọn tẹ́lí bí rẹ̀ àwọn kìíní bèbí tó máa ń tán ọmọ ẹ̀kejì ni pé tí ọmọ bá lọ kọ́ṣẹ́ lábẹ́ ẹni tí ò ń ṣe mùsùlùmí tí ò ń ṣe mùsùlùmí lọ kọ́ṣẹ́ tó wá dìgbà tí ó fẹ́ ṣe freedom ìdààmú káwọn tí kò mùsùlùmí yẹn wá fún yìí gbọ́ fún yẹn ṣe kí ní kọ bẹ́ẹ̀ irú ìjọ bẹ́ẹ̀ yẹn tó fẹ́ ṣe freedom ẹ̀ fún kí ni èèyàn lẹ́yìn láti ṣe fún irú ìjọ bẹ́ẹ̀ ọmọ tó yẹ kó lọ kọ́ṣẹ́ lábẹ́ ẹni tí kò ṣe mùsùlùmí ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa àwọn nǹkan eré tá a rà fún ọmọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ò bá ti jẹ́ nǹkan eré tí wọ́n yà níyà abẹ̀mí hmm. kò bá jẹ́ pé wọ́n yà níyà ẹranko hmm. kọ̀tọ́ wọ́n yà níyà èèyàn kọ̀tọ́ hmm. àwọn nǹkan eré pọ̀ lọ́jà tí wọ́n yà níyà abẹ̀mí wọ́n ní kí ẹ rà fún ọmọ yín. sọlá kejì ẹni tó máa bá kó sí lọ́dọ̀ ẹni tí èsì mùsùlùmí tó wá dijọ́ freedom wọ́n lè béèrè àwọn nǹkan oríṣiríṣi tó takò ìsìn wa ìsìn Islam kí ni kẹ́ àkọ́kọ́ ni pé kìí ṣe ẹni tí èsì mùsùlùmí nìkan ló ń ṣe bẹ́ẹ̀ mà lónìí hmm. láwùjọ wa hmm. àwọn mùsùlùmí náà pọ̀ tí wọ́n gbẹ́sìn islam yìí rárá hmm. tọ́jẹ́ pọ́ mọ́ kọsẹ́ lọ́dọ̀ rẹ̀ ó lè sọ pé tí ọba ti ní kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ ń jọ freedom kò ní free ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ọlọ́run ló ní kẹ́ máa dọ̀bálẹ̀ kẹ́kẹ́ kúnlẹ̀ kó tó di pọ́ mọ́ free yóò tún sọ pé tó bá di jọ freedom ọ̀rà ìgò sinabu méjì wà torí làwọn fi wù ọ́ ìnáàbù làwọn bàbá ńlá tàwọn máa fi ṣàdúà àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ìwà tó pera rẹ̀ mùsùlùmí náà nù ọ̀pọ̀lọpọ̀ nínú wọn níjọ freedom yóò tún máa pọ̀fọ̀ nípa mm. àwọn tí ń ṣàdúrà fọ́mọ ẹni tí ò dá nǹkan kan mà wọ́n kàn sọ ló kọ islam lásán mm. a'udhu billah. tó bẹ́ẹ̀ náà ni torí pé tani tí èsè mùsùlùmí ó ń tiẹ̀ àrùn láti dá mọ́lẹ̀ kéékèèké làwọn eléyìí so kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ má jẹ́ mùsùlùmí lẹ bá fọmọ sọ́dọ̀ rẹ̀ ẹ ti sọ àsọkúnná mm-hmm. nígbà tẹ́ ti mọ́ ọmọ wa torí pé ìgbà àjòkà rè kànáà mm. ọmọ ìyá lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ní bẹ̀ lọ́tì ìkọlọ̀ ọ̀rọ̀ tiwa torí pé béèrè ìgbà tó máa ń kọ́sẹ́ tán ní ọlọ́rọ̀ tiwa. tó gàfúrídọ́ọ̀mù lẹ́nu. má tó máa ń kọ́sẹ́ tán ní ọlọ́ra gbó wa. kọ́lọ́ra sì jẹ́ wa. béèrè nígbà ní kọ́lọ́ bá wọn pé arábìnrin táwọn tó ń ságbèrè wa béèrè gbogbo eléyìí o hmm. àní ọlọ́rọ̀ ẹlẹ́dẹ̀ wa béèrè gbogbo eléyìí ọ̀rọ̀ pọ̀ nù <laughs> ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí allah subhanahu wa ta'ala kó bá fi san wọ́n ní ẹ̀san lóore ní ayé ń bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lẹ̀ ẹ̀yàmà bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan lè a ti ń tàkòtò jazakumullahu khairan ọlọ́ba bá bùn yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti àrísìkì tó tún ní bárọ́kà tó pọ̀ nínú bákan náà ọlọ́ba bá fún yín ní husnul khatima insha allahu rahman ọ̀làdùnní bello òun ló kọ̀ mi láì gbàgbé àbú àmínà àti àfa ismail tí wọ́n dìjọ kọ́ wọ́n ní ìwà jazakumullahu khairan títí ọjọ́ mẹ́jọ yìí tá a máa pàdé pọ̀ padà lórí ètò àti àpè ní àlefik fìdín yìí ó ní mò ń dágbére fún wa pẹ̀lú kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ wípé sálámù alaykum ورحمة الله وبركاته